ó rí ẹ̀ wọlé wá bọ́ musa ni mo ṣílẹ̀ lọ́rọ̀ tẹ́yìn yìí tó pé àwọn kankan bẹ ó lè wọlé wá báyìí ní ìsìn ó sì gbá ìdìjì pé tó lè bá ẹnìkan bá bá bá dúkìá mi ṣé kí n fún fún fún ṣé kí n bàjà bàjà tó máa kọ́ mi ń kọ́ ìwọ náà àlùjẹ náà ó máa kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó sì gbọ́ yé ń tiẹ̀ kí ló fẹ́ protect jẹ̀mọ́. tó o bá ti protect ẹ̀ tán tó bá pọ̀ ìyàwó ń bẹ́ńlé ẹlẹ́yà ń bẹ́ńlé àtọmọ mẹ́rin tó bá pàkan náà lè àwọn mẹ́ta yòókù tí ẹ bá sọ́rọ̀ jọ́mọ́ padà wá àbí òun ti sá lọ táwọn náà sọ pé àárín ro wọ́n pa ìyàwó kan tó ní àti ọmọ mẹ́rin tó ní ìwọ́ sì pẹ̀lú kan náà lè ọ̀hún sì ń dáàbòbò kí ni dúkìá ṣé kò dáàbòbò dúkìá ní hàlù yẹn kó o lo àdìsí ló pé ọ ni àbí kó o fẹ́ kan ju ntí ẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ lẹ̀ fún ọ kó o sì dáàbòbò ẹ̀mí aráalé rẹ àti ara rẹ níbo ni owó wà níbo ni ẹ̀mí wà nọ́mbà two àti máa ń sábà máa tà ntí ewu bẹ́ẹ̀ ti ṣe kẹ́lẹ́ kọ́ wọlé ha mo sì bá nà án brọ́dà mo náà kọ́ lọ́wọ́ sí àná brọ́dà brọ́dà tí ń yọ̀ lẹ́dí ṣeéṣo olè ah! akaba àmọ́lé wọn àti ẹ̀jọ̀ sá olè Islam Muslim alusunna àti Muslim kọ̀wé àyìnbọ̀tọ́ kò mú ah! ọ. <laughs> gbogbo nǹkan yẹn tí yóò bá mọ bí àwọn ẹ̀sìn ti tọ̀ àwọn nǹkan yóò mọ̀ dàgbà dọ̀rọ̀rọ̀ a sọ pé gbogbo ohun tí ẹ̀sìn bá pè dọ̀rọ̀rí kò dọ̀rọ̀rí tabari dọ̀rọ̀rí kan in tó bá jẹ́ haram in tó bá jẹ́ haram ní àsìkò tó dọ̀rọ̀rí ń bá wà ẹ̀sìn sọ fún wa wípé a lè a lè a lè a lè bọ̀ sínú aráàmù yẹn kọ́ídà kankan wa kọ́bílà ìtàsára yìí lábẹ́ kọ́ídà ọ̀mbrẹ́là kọ́mbrẹ́là dọ̀rọ̀ kọ́ídà wa àti ìpàdé náà ọ̀mbrẹ́là kọ́ídà òní dáfọ́ olùmọ̀ṣàkọ́ wàrọ̀ fún ọmọ ẹ̀dá ورفع الحرج أنا لبك قيت الناي أشرق قلت قيد أخي في الضرورات تبيح المحظورات بو بتا بات يغري ضروري كان تبيح المحظورات يوم ان تبجي حرام ضروري من سي حرام ني اتو yusufana wa pọ̀ lábẹ́ pé ṣé lásìkò téèyàn nídìí rẹ̀ yẹn sísọ di halal nígbà náà àbí kókó lórí haramu yẹn ṣùgbọ́n ó jẹ́ ẹ̀tọ́ fún ọkọ̀ olò ibẹ̀ yẹn ẹ̀yẹ́ yẹn pọ̀ mi lọ́wọ́ àwọn afẹ́sìn tẹ́lẹ̀ bó ṣe pé wọ́n ń fàmọ́ra wọn lọ́wọ́ pé títà àmọ́ọ̀mù gẹ́gẹ́ ẹ̀ tó ń tẹ́ nábàlá ní ìsìn kàmíjá mi náà bí Ammar ibn Yasir asọ́kù hadith lábẹ́ lọ́rọ̀ ní hadith Ammar ni ìtẹ́nu òṣùkú náà ń padà sọ́dí àdìsí yẹn tí ẹ̀ bá ní alábàlá kò lómi àbótí ẹ̀rọ mi mọ̀ṣá kọ̀ọ̀kan ó dé bá nǹkan kan ó sì táyà mọ́mù àwọn afáàní sí táyà mọ́mù tó ṣe yẹn ṣé ó gbé ẹ̀gbẹ́ dẹ́nẹ́bà yẹn kúrò lára rẹ̀ àbí ọkẹ́ sọ́dẹ tó láǹfààní àti kírun lásán ni nọ́ọ̀sù ṣẹ́yìn náà lọ́wọ́ àpàṣẹ pépé tí a bá sọ pé nǹkan tó jẹ́ haram wọ́n wà aláwòdù fún wa ká lò lásìkò kan tó nígbà wà nù lọ́rí kan sọ́sọ́ nǹkan ẹ̀ di halali àbọ̀kẹ́ sọ nílò rẹ̀ lásìkò yẹn di ẹ̀tọ́ fún wa ká lè bá àdánù lọ. fọlọ́fọlọ́ ní màrà hàdà ọlọ́ àlẹ́ àsọ́fù ṣẹ́yìn níbi eléyìí ni wípé nǹkan tó jẹ́ haram yìí orí mi ni haram rẹ̀ náà ṣùgbọ́n fún ọwọ́ ẹnìyẹn nìkan

nípìnlẹ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ńgbò dígbẹ̀yìn ẹ̀sìn kí ló ń para sọ ọlọ́run haram fún yín ẹ̀bùrọ̀ jẹ́ ẹ̀bùrọ̀ ní ẹni tó wà nù làlórí yẹn wà ní pọ́lẹ́mù fún tó bá dọ̀rúrọ̀ ó ń sọ nǹkan tí ó ìwọ̀ fún wa ń sọ di ẹ̀tọ́ ní àsìkò tí kí ni o tí a wà yẹn sínú àwọn kọba àwọn tàà sọ ní ẹ̀kọ́ kan káwà máa wọn àpójú àpójú àpójú wa inshallah tàbí káfí gbálẹ̀ níjọ kọbílẹ̀ zá dọ̀rọ̀rọ̀ tó fẹ́ mahdọ̀rọ̀ dọ̀rọ̀rí máa ń ṣe in tó bá jẹ́ àrọ́ mùnífó ní in tí wọ́n aláwọ̀ wà lásìkò yẹn kálù bákan náà ọwọ́ afẹ́lẹ́ èdè lẹ́nu ó fi sẹ́mi pé tábà pé àdọ̀rọ̀rọ̀ tó bí fún mahdọ̀rọ̀ mútúlákùrọ̀ rẹ̀ kọ̀kọ̀ yára rẹ̀ lọ o a máa ń ṣe in tó jẹ́ ìwọ̀ ní ẹ̀tọ́ fún wa làákàyè wà ní gbọ́n yé ti pé o ti ẹ̀dá báwọn eré téèyàn bá wà níbi tí ilẹ̀ ti fún máyà tí o ní téèyàn ó mú lómi kankan kankan kankan èyí lè gbé kẹ́ẹ̀gì fifty litre bíà kí o sì dààmú tí kò yẹn bá lè gbà. nítorí nìyẹn dọ̀rọ̀rọ̀ tùbí ìṣòro màdúrọ̀ ìtọ́ bá ti jẹ́ lálórí ì máa ń ṣe màdúrù ìtọ́ jẹ́ ìwọ̀ ọ máa ń ṣe ní ẹ̀tọ́ fún wa ó máa ń ṣe ní pé ẹ lò lásìkò yẹn ó wá fi kọ́ ìdè eléyìí ìtawọ́sà yẹn ó fi dè lẹ́nu ní pé ṣùgbọ́n tó ń ti bẹ́ o fàdọ̀rọ̀rọ̀ tuqaddaru biqadariha kẹ́ńgbà wa tayọ àlà ọwà ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ làlúrí kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ sí tó sọ nǹkan tó jẹ́ èèwọ̀ di tẹ́lẹ̀ lò lásìkò yẹn o yọ wà á mọ lódì wọn làlúrí bó ṣe mú yín mọ. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ́ńdà méjèèjì ẹni ò gbọ́dọ̀ kura bẹ́ẹ̀ ni bá ti wá kura báwọn àwọn àmì sàfẹ́ mú wa kò ní wá fún àwọn àlámù àkọ́kọ́ náà àdínrù tálẹ́sìn wá protect ẹ̀sìn ẹ̀sìn lápòjúwe nínú nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn wa ìrun wà bí àbí òṣèlú bẹ́ẹ̀. alẹ́bí sallallahu alaihi wasallam kí ni dọ̀rọ̀ kí ni àwọn ṣòro tó sọ̀rọ̀ à nínú ṣòro tó sọ̀rọ̀ ni àwòkọ́ ṣòro kákìrún lásìkò yàbí tọ́ba ṣùgbọ́n wọn dọ̀rọ̀ kan bẹ tó le nínú màdúrù nǹkan èèwọ̀ ni pé kẹ́ ẹ máa kírun lásìkò tásìkò rẹ̀ títò àbúrò ti lọ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n láàlú rí ó lè sọ di ẹ̀tọ́ fún yíká kírun lásìkò tí inshallah àkókò títò gẹ́gẹ́ bó sàlám sàlám sàlám ẹni tí umaru padà fẹ́ mọ́ tí umaru ń bínú pé ah àwọn èèyàn burúkú yìí wọ́n ti ṣàgbọ́dọ́ náà asàtàrà asàtàrà asàtàrà wọ́sítọ̀ wọ́n ti kọ́ ìdúbà àwọn òjà rẹ̀ asúríkì tàbí ti ń jáwọn èèyàn yẹn ṣe pé nígbà tí wọ́n lọ rìn ẹ̀dùn kan dọ̀rúrí ó lè sọ àsìkò orun tá a sọ ẹ wà á fi mọ lódì wọn ibi tí làrúrí ń bá gbé yín mọ ẹ̀dá àpòjúwe nísìn lápòjúwe èèyàn nínú dọ̀rọ̀rọ̀ ọ̀tẹ̀ pàtàkì dọ̀rọ̀rọ̀ kìí ṣe dé ìmọ̀mọ́ ọkọ̀ làkàyè nínú dọ̀rọ̀ tí ẹ̀ sì fáyè gbàmí ọ̀rọ̀ ọ̀run ó ní nǹkan méjì anisiyan wà náà kéèyàn ò sún gbàgbé irun àbí kéèyàn ò kéèyàn ò tẹ gbàgbé gan kò tiẹ̀ sùn nǹkan kẹ́kẹ́ sẹlẹ̀ ní lápòjúwe ní ìṣẹ̀lẹ̀ tí ìyàwó ẹ̀rọ bí lọ lákòótọ́ ọlọ́mọ ọlọ́mọ má fìtínà wa ọlọ́jà kò sọ̀rọ̀ má sì jẹ́ kí ó mọ̀ ní àwọn obìnrin wa lá ọlọ́jà kò sọ̀rọ̀ ti àwa náà láì lọ́wọ́ èèyàn ti wá dààmú pé sí ìdàlọ́ tó ní ìdàlọ́ sí kankan kódà kò rántí pé tú ti lù nítorí pé àjẹmọ́ kézúrò tú lẹ́jẹ̀ pẹ̀lú kò rántí ńgbà tó di fáìfù tí ń lọ ra oògùn kan gbọ́ láti pharmacist ilé ẹ̀kọ́ pé àbúrò ẹ̀kọ́ oríire ó mú bímọ kódà ìbejì wọn bí alhamdulilah alhamdulilah lọ́sàn án nígbà tí ó fi dé ọ̀gá ó sáré gẹ́ sálà kẹ́sí òṣèré orí pé kò sí ẹ̀tẹ́ wọ́n ní ah, àbó tó báyìí ah, eh, náà táìpù tí làbó ẹ́ táìpù bò kéye kẹ́lá táìpù nígbà náà sísè wà kọ́ ṣẹ́sì padà in tó <laughs> alifitina tó aṣẹ́dùn lọ́nà kọ́tù ó dàn bómi alifitina akbar lọ́nà kọ́tù ẹ̀rọ gbogbo kò sọ́sẹ̀rẹ̀ dọ̀rọ̀ rọ̀ nìyẹn àmì wá ní sẹ́ẹ̀kú dọ̀rọ̀ ti gbẹ́ nìyẹn àpò tí wọ́n ní kọ́kí dùrù ti lọ àbí èsì lọ ó ti lọ ó ti wá kọ́kí afẹ́ ó lè mọ̀mọ́ àfojúlẹ̀ kì dùrù ní báyìí so màdùrù ni pé kó o kírun láti lásìkò ẹ̀jẹ̀ lọ ṣùgbọ́n dọ̀rọ̀rọ̀ tó wá mú yẹn ó ti sọ màdùrù yẹn di ẹ̀kọ́ fún àbí yóò wá mọ̀ bí kọ́dárì ní hàlù yẹn kó tó wá ní àwọn ọ̀dẹ̀ alhamdulillah nílò ẹ̀yìn kìsúrì kankan kọ́ wá mọ àtẹnìkan ẹgbẹ́ abẹ́kọ́ wọn mọ́ abẹ́kọ́ wọn mọ́ kọ́mọ wá àtẹnì sí yìí di bíi six thirty kọ́ wọ́n ti lọ gbá ìjálù wọ̀nà ọlọ́rọ̀ ìwẹ́ tó wọ́n ké dórí ó ti dáràn ọlọ́run bá hmm. ní àsìkò fáìfù tí tọ́ tí ó padà wà kọ́nsẹ́tì pé mo rántí yẹn àzọ̀rọ̀rọ̀ ṣùkọ́ dàrú ìkọ́ dàrí ha ó dín wọn tọ́lọ́run fẹ́ fún ọmọ nù lásìkò yẹn ojú bí ìyá àkókò wà lórí ẹ̀gbọ́n náà mo wá wòye pé after time ẹ̀kú ti lọ ọ̀dọ̀rọ̀ tó bí ó mahdurot dọ̀rọ̀ tó sì mẹ́rin sọ nǹkan jẹ́ èèwọ̀ díẹ̀ tọ́ ó sọ tọ́ ọba fi òfin ẹlẹ́kẹ̀kì yìí dìrẹ́nu padà tẹ̀fẹ́ yọ̀dà rẹ̀ ojú kẹ́niyẹn ẹ ń bá sùn kọ́ a sì ń bọ́ wà mẹ́rin wa méjì tí ó kò méjì tẹ̀lé kẹ́rẹ́ ẹ ń bá sùn gbàgbé ìrun náà èèyàn sùn tẹ́lẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ amsa ní sọ̀rọ̀ lọ́wọ́ sálà á ní ti sùn sùn sùn sùn sùn sùn rí ní àjò ni o tẹ́ pé ìwọ́yà ni títa ẹ̀ta tara oòrùn lójú oṣù ọlọ́ngẹ sọ̀rọ̀ àti ìjọba sálàmù alẹ́ tí ìbá sùn báwọn

tẹ́lẹ̀ ká máa wulẹ̀ kírun lásìkò yẹn gẹ́gẹ́ àwọn ìgbà tó rántí mahadúrù ní pé mẹ́kìrún lásìkò tí òórùn lọ rè wọ̀ mẹ́kìrún tó òórùn yọ ọ̀bọ̀ kankan yẹn mahadúrù ni dọ̀rúrí pé oṣù yẹn ṣèkéde ó sọ di ẹ̀tọ́ fún ọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ṣùkọ́ darú ẹ̀kọ́ darí ha ọ̀wà ní mẹ́ẹ̀mẹ́ tó fojúlẹ̀ kọ́ mọ́ wá lọ sí nǹkan míì kọ́ máa rè sí fukọ́ọ̀lù kọ́ máa lọ sí nǹkan ìyún ó ti fún ọmọ fún ara ẹ̀ bọ́ kílẹ̀ rẹ̀ wa àníṣe sọ àwọn nàṣíyà ha mọ̀nàmá àní sọ̀lá ẹnìkan nínú yín tó bá sùn gbàgbéra kó mi rún. àwọn nàṣíyà ha agbóte ìgbàgbé ẹni jẹ́mà tánú fún wa nídọ̀rọ̀ orí ta fi mọ̀ bí ọ̀rọ̀ ọ̀rún bẹ́ẹ̀ o. tẹ́lẹ̀ àká yìí wáyù ni na sọ pé dọ̀rú rí ètè ní táwọn ṣe kí táwọn fi làkàrí mọ́ wáyù ló sọ mọ̀nàmá àní sọ̀lá àbúrò dàrẹ́tẹ̀ nù ẹnìkan tó bá sùn gbàgbé rún. àwọn nàṣíyà ha agbóte àgbàgbé fàlìyùsọ́lẹ̀ ó sọ ọlọ́run bá ní kó yá kírun yẹn ní ìgbà tó bá ha ìgbà bá láti ìrun yẹn àbí ńgbà ọba tó dìde láti kí ni o láti ojú oorun rẹ̀ yẹn dọ̀rọ̀rọ̀ tiẹ̀ níbi ẹ̀sìn ní amphila àti tẹ̀sìn ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ pọ̀ bẹ́ẹ̀ lọ pọ̀ bẹ́ẹ̀ lọ níbi ẹ̀sìn ẹ̀jẹ̀ amú àwẹ̀ náà ká méjì bẹ̀rọ̀ ti àdínù àwẹ̀ kútìbà abẹ́kọ̀ọ́ كما كتب على الذين من قبلكم tattaqun àlàyà tó ń ti bẹ́ẹ̀ ẹn faman kana minkum maridan ńkọ́ ẹn tá a rẹ̀ bá ń sinú Ramadan ńkọ́ àwọn ala safarin àbọ̀ wà rìn àjò làlúrí nìyẹn pọ̀ wà rìn àjò àbá rẹ̀ ṣọ́ jẹ́mọ́ sílà ẹ̀ láfi mọ̀ nígbà tí ma dàrúrí yẹ inú Qur'an ẹ̀dí lọ́wọ́ níbi jẹ́ pé àwọn kọ́mítà padà sọ tó gbé bí táwọn padà parí ẹ̀sìn kéé láti wá padà sí pọ́pọ́ táwọn nǹkan táwọn èèyàn máa ń pè dọ̀rọ̀rọ̀ lónìí tí èsì dọ̀rọ̀rọ̀ inshallah ta'ala ẹn tí ààrẹ bá ń ṣe tàbí mẹ́ta tàbí wà ní àjò tàbí obìnrin tó lóyún tàbí ń tọ́mọlọ́ tàbí ẹni tó ti darúgbó kújẹkújẹ ṣe gbogbo àwọn iná ló sọ wà ń bẹ fún wọn níbi ọ̀rọ̀ ààwẹ̀ ẹja wa kẹ́mù ẹja kẹ́mù ìtúlẹ̀kì gbogbo oyún tẹ̀ ti yá ẹja mú tí obìnrin tẹ́ pé ìkẹ́kọ̀ọ́ nínú islam haramu ni kéèyàn jẹun lọ́sàn ramadan fẹ̀ǹtì ààwẹ̀ jẹ́ ọ̀ràn yẹn fún ẹni tó ní haidọ̀ ẹjọ́ kí lẹ́sẹ̀ rẹ̀ tó sì lọ́ra jànú gbági tó sì rẹ lẹ́lẹ́ni tẹ́mi ẹ̀dí bẹ́ẹ̀ bọ́ ṣé tó wá rí yúgọ́ọ̀tì fárin yúgọ́ọ̀tì àbí kí lẹ́ bẹ́ẹ̀ pé Yeah. النصيحة من النصيحة من جامعة ديسة برقية تميم بن عوس الداري على جحل النبي صلى الله عليه وسلم يا وعيشة ني وبنتين سيقوس اون وقبابي ضرورة نيابي رمضان سوالو تن او جمانو لكو تويني ضرورة طبيب المحضرات او سمجة ني او سي رمضان او سيلاتو فعبيو سيلاتو فو او سنتو جي وفلتو ني إباحة طبعا ضرورة آه، آه، ضرورة وازالة àyílọ̀ ti parí rọ̀bùdọ̀ ti lọ kí ló wà ní oṣù fa ìdẹ̀tún min ayyamin ukhar kọ́ sàrẹ̀ padà lẹ́yìn kọ́ sàbí jẹ̀mọ́ à kọ́ wá rọ̀bùdọ̀ wá parí kí ló tẹ̀lé rọ̀bùdọ̀ ṣàwá làbí ẹ̀ kí wọ́n ṣàwá torí ọ̀rọ̀ nìka yàwá iṣá mo fi mọ́ ń dọ̀bátọ̀ ṣàwálù jẹ <laughs> lẹ́yìn ṣàwálù zulkọ́dà ẹ̀nà dùrṣíjà èèyàn wá ń fi rọ̀bùdọ̀ tó yẹ kó gbà márùn yẹn kò gbà ní ṣàwálù yẹn kò gbà ní zulkọ́dà kò gbà ní dùrṣíjà obìnrin wa kú ní Dhul Hijjah dọ̀rọ̀rọ̀ tó bí fún mahdurat àbí ó ti sọ nítọ́jẹ́ tọ̀ fún ní nítọ́jẹ́ ìwọ̀ fún ní ẹ̀tọ́ lẹ́tẹ̀tẹ̀lẹ̀ tukọ́ dẹ́rù bí kọ́dárì ha sí láàrin Shawwal dùkọ́ Dhul Hijjah ó ti ní tẹ́sà ti gbàwé ọjọ́ mara ó ti ní tẹ́sì ẹ̀nàm tó bá kú bá sọ́ọ́mà anihu wà léyò abu ẹ̀ bá gbàwé padà nítorí pé dẹ́yìnù àlẹ́ ìhá ó ti di gbèsè fún ó ti kíni o yóò kíra nísìn èyàn sáré ní ààrẹ tó jẹ́ wípé ààrẹ kan pé ara rẹ̀ ó yà kìí pé bí àti lọ́sọ̀ tó yẹ pé àwọn tábídá zizzo àbíkínlẹ̀ pé òun náà èbó yín kò sọ fáà ń bẹ́ẹ̀ àlàkùn lè àwọn ìtọ́wà yẹ pé terminal disease àìsẹ́ pé tí ìmáàtì ni wọn èyí ń lẹ́kẹ́ pé ìnìkíni yẹ aláyè hàn ẹ̀yìn lẹ́jọ́ mọ́ ìdọ́kàn yìí ní mẹ́díkù ìdọ́kàn wà láwọn sọ yìí náà àìsẹ́ pé àmọ̀ yìí pé ilé yìí ilé àṣà àlà bí ẹ̀sìn mọ́ ń bá kúrè wọ́n mọ́ fà rẹ̀ bukú sí àwọn mọ́tẹ̀ ìfà rẹ̀ sí àgàn ẹgbẹ́ kọ̀sọ̀ rẹ̀ màlẹ́rí àti ìjọkìnì ìjọkìnì ìjáwé mẹ́ta péré ní Ramadan kí lọ́wọ́ bá sọ fa iddatun min ayyamin ukhar ẹ dá padà ní àwọn ọjọ́ mi ààrẹ èèyàn sì ti yá màá fi mọ́tà yẹn ní ah, màá fi mọ́tà yẹn ṣe ojú méjì ẹn tí ó jẹ́ mẹ́ta yẹn ọwọ́ adijọ́ ìtura rẹ̀ ọwọ́ akú yóò gbẹ̀rẹ̀ ṣé fàyídà tó tẹ̀yà mi kọ́ sọ balaye àbí balaye naam ti balaye tí wọ́n bá gba àwọn àbí òun ní bá gba barakallahu fikum tó gbé darurat tubihu al-mahdurat wọ̀dọ̀rọ̀ tó kọ́dà bìkọ́dà rí ha kò tí ì náà mahdurat ó sì wà lẹ́nu ó sì ń lo táàsì ọlọ́run bá fún yẹn kì í tí ì ní àǹfààní ọjọ́ méjì ẹgbẹ̀ àwọn ọjọ́ yẹn tí ẹ̀gbọ́ èèyàn wá ọmọdé ń parí báwọn àwọn ẹjọ́ mẹ́ta àyẹ̀ ti yá kankan kódà yẹn ti lọ lagi yẹn ti sẹ kankan Rollins Èkó Ìbàdàn Àbújá kankan yẹn ti bẹ̀rẹ̀ gbó Rollins láì padà oṣù méjì wá tẹ̀lé Ramadan yẹn èèyàn wá jáde láyé àyẹ̀ mẹ́ta ti mẹ́rọ lóyún yẹn wọ́n lọ́ọ́ káàmì onígbàgbà ad-darurat tubihu al-mahdurat wa tuqaddaru bi qadariha tẹ̀gbọ́n ti dámú méjì báwọn kọ́dà méjì báwọn bá ti mọ̀ wá wí ní sẹ́ kó lè bá a ní òǹdè ìmọ̀sọ̀ clear níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa nìyẹn tí wọ́n bá fún wa ní àǹfààní pé nǹkan báyìí lódodo àná ẹ̀ mọ́ṣe ṣùgbọ́n níta lórí kan gbẹ̀yìn ṣe ọ̀dà ẹ̀ṣẹ́ lóòótọ́ ayọ̀ ń dá fún yín kẹ́ ẹ ṣe ṣùgbọ́n ẹ mẹ́jọ kọjá ẹnu àlá ní títà lórí béèrè lọ́wọ́ yín yẹn ní tẹ́ ń sọnù níbi dínà nìyẹn. la ilaha illallah á mú ànáfṣù ṣẹ̀gbọ́n nàmbà tún ẹ̀mí tẹ́sí wọn rà gbogbo ó pọ̀ bí ẹ̀sìn wàlùfíkìhù bitafakuhi ẹ̀bà amòyìn lọ́lẹ́ wàlùfíkìhù pẹ̀lágídí ní báyìí wàlùfíkìhù wàlùfíkìhù bitafakuhi tẹ́gbà mọ́kò yíò méjì wà bí tẹ̀sìmáà so kọ́ ìta mí ni pé ìwọ́n náà wà jókòó lé wọ́n wà lọ wọ́n wọ́n wọ́n ṣùgbọ́n bá ti rí wọn tó pe àwọn àfáà o mọ́fìlà àkáyìn nípa tí kò sí àyè làkáyìn bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ pé àwọn àìsàn mọ̀ gíta mú àwọn kálukú náà sì kí ni o a lè lọ máa rí wọn rí wọn rí wọn lọ́wọ́ insha Allah ta'ala anafsu làlórí wo àkọ́kọ́ náà islam ṣe kẹ́ ẹ máa para yín ní haram àbí òsínà haram ṣùgbọ́n sọ fún yín pé wà nafsu bin nafsi ẹ ń bá pààyàn kẹsí kí ni o kẹ́ ẹ pààyàn kẹ́ ẹ tẹ̀jẹ̀ lẹ́yìn mahaburu ni ntọ́lọ́wọ́n fẹ́ ni ṣùgbọ́n làlórí pé ọpẹ́ nìkan kẹ́ẹ̀kọ́ padà ọ sọ di ẹ̀tọ́ fún yín tó kọ́ dẹ́rù bí kọ́ dàrí ha ọ wà lóògbé ẹ̀pẹ́ nìkan fámìlì wa kọ́ ọ̀dánù sùn gbogbo àwọn fámìlì yẹn. kí ni ń dàlú warú lónìí kí ni ń dàlú warú báyìí bọ́ọ̀mù lónìí bọ́ọ̀mù lọ́la kẹ́ni kan sẹ́ kẹ́ẹ̀ ti wo agboolé ńlọ kẹ́rọ kẹ́rọ rèé mẹ́pa gbogbo àwọn tí bẹ́ẹ̀ agboolé wò sẹ́ẹ̀ pọ́fìn látẹ̀lé tó kọ́ dẹ́rù kọ́ dàrí ẹnìkan lọ́pàá yẹn ẹni tó pààyàn nìkan pàpàrà ẹnìkan ló ṣe ìkàlẹ́ ẹnìkan mú nọ́ọ̀sù nìyẹn islam wà dàbí wẹ̀mí torí pé kò fẹ́ ká mọ́ wíìsì ẹ̀mí ó sọ sọ fún yìí pé tó bá ti di àsìkò tí ó bá dìgbẹ̀yìn ayé yóò kẹsẹ̀rọ lè haraj yóò kẹsẹ̀rọ lè haraj àmì ní sọyìn náà mùsùlùmí rahmanullah ó sọ wọn bá ní yóò padà di pé iṣẹ́ ń pè ní haraju yóò gbalẹ̀ kan àwọn sọ́dọ̀ kò yẹ wọ́n ní wọ́n lè haraj ya rasulullah ó ń ọ̀fà àtẹ̀lẹ́lẹ́ wọn mọ̀jà lọ báyìí abẹ́tìrí yanjú ad-darurat tubihu al-mahdurat wa tuqaddaru níbi ọ̀rọ̀ ẹ̀mí nìyẹn an-nafs ẹni pẹ́mi ẹni kẹba wá èèyàn ojú kan níbi ọ̀rọ̀ ẹ̀mí náà aṣẹ́kù zani àgbàlagbà tó ti márì tó ti níyàwó ní gangan tó tó wá ṣe zina kí ni hukumu rẹ̀ pípa rọ́jú ṣé torí pé nìkan wá dára yẹn tó wá ọwá yẹ kẹwàá òpin à ọba ìyàwó rẹ̀ sùn lápòjúwe ní o ẹni tí wọ́n bá ìyàwó rẹ̀ sùn yẹn kó wá lọ sí ilé ẹni tó bá ìyàwó rẹ̀ sùn kó pa ọkùnrin tó bá ìyàwó rẹ̀ sùn kó tó pa ìyàwó rẹ̀ mọ́ kó tó pa gbogbo àwọn ọmọ rẹ̀ àbíkẹ́ ìṣẹ̀lẹ̀ ló wá ní tọ́rọ̀ àwọn asánsẹ́ àbíkẹ́ ìrẹ́pọ̀ wọn tí wọ́n rọ̀ wọn sí kọlọ párọ̀ lórí ẹ̀lọ́dáró tún gbólé wọn

ẹ̀mí dọ̀rúrọ̀ ni mọ́pàáyàn ilẹ̀ sísọ mọ́pàáyàn ní kíni o ẹ̀sọ́ ṣùgbọ́n àwọn tó lè mú apààyàn ó padà sọ fún wa tí láròrí bá fẹ̀ báyìí ẹ lè pààyàn ṣùgbọ́n ẹ mẹ́ta yọ ẹnu àlá ẹ̀ńtà ní kẹ́sì kíni o ẹ̀ńtà ní ẹ̀pa ẹlẹ́ẹ̀kẹta oníkíni anásùlù ó ní ìbí ìbí làtọ́ wọn sọ̀rọ̀ family planning àkọ́kọ́ náà kẹ́ ẹ máa ṣí ọmọ márùn-ún kí ló máa sọ ọmọ sọ́sọ́ ní àmì ọlọ́run ọba ní qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'an wa dẹ́ni sáànà sáà kàbọ̀ kàbọ̀ bákan náà kẹ́ẹ̀sì mọ́pa wala taqtulu awladakum min imlaq fún mi khashyata imlaq kẹ́ẹ̀sì mọ́mọ́ pa àwọn ọmọ yín nítorí pẹ́ ń payọ́ sí násánà òsùkú mọ̀ ìyá hùn àwọn àtọ́jú ẹ̀yìn garaga àti àwọn náà ẹnìkan wá wò pé nẹ́sìlò islam wọn abubu nasilu wa bi kọ́ ọmọ pa ọmọ rẹ̀ nínú hadith min hadith abdul mas'ud ó sọ lọ́nà bá ní bára ọ̀rọ̀ bọ́ nípa àwọn ẹ̀sìn ńlá ẹ̀sìn ńlá ọkà mọ́ yìí pé wà á ń yẹ́ tó làwọn aládàá kó o tó pa ọmọ rẹ̀ pọ́ ń bẹ̀rù àyùn tẹ̀ ẹ̀mọ̀ àk ọ̀n bẹ̀rù kọ́ máa wá bọ́ jẹ́jẹ́ pé láì sàbúrú bókítà wà sí òun ọwọ́ àrò pé ìnáwó ti pọ̀ àwọn ti náwó ra lé nǹkan nǹkan nǹkan so àbúwá pé ó mú jókòó lágbo ẹ̀sìn dájọ́ ń pẹ́ra wa iná ni ó pé òun sẹ́ni pé alhamdulillah nípa àṣẹ kó lẹ́nu ìnáwó ilé nǹkan kan ṣẹkùdé ní kọ́lọ́n fọ́ọ̀mù ẹ̀ka sójú ẹ̀mí olù sẹ́ni ní ìsìn pé a ní bírèkì díẹ̀ <laughs> so kọ̀rọ̀ pé ìfẹ́ gbọ́pọ̀ ẹ lóyún o ẹ bá ní so torí pé gbogbo ìnáwó yẹn kẹ́ tó balance kankan ẹni wọn sọ fún mi lánàá yìí tí ẹ ti ń dọ́gbọ́n sọ́ra wọn ṣùgbọ́n ní tó wá bẹ̀rọ̀ gan ni pé ọ̀n wá bímọ nígbà wọn wá bímọ ọlọ́run wá fẹ́ sọ́kọ́ dáa yín wà fojú yẹn rí mọ̀ bó ṣébẹ́ ṣébẹ́ yìí náà ẹ̀rù pẹ́yìn sáyẹ̀ sí nǹkan ṣébẹ́ ẹ̀rọ kankan mú rẹ̀ fún yàtẹ̀ táwọn lóyìí pé pínpín kìíní nígbà bá gbé méjì tì í kẹ ṣe pé at least bí o ti ẹ̀ bá sí mẹ́rin tẹ́ kí mo wá bèèrè wọn ni pé ah, kí wọ́n lábùwá ṣe sábò wá sọmọ lùlù ni àbí wọ́n fi mọ́ ní ìgbà náà ìmọ̀nì tí wọ́n láàrọ̀ ọjọ́ ànásùlù kẹ́ ẹ máa ṣe mọ́mọ́ ṣé bí ẹni lọ́pọ̀lọpọ̀ wọn táwọn ìfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ní ti ṣe àná nìyẹn ẹkọlọ́mì kiri kankankan násùlù a sì máa máa gé ìbí pamọ́ sọ́dọ̀ àwọn kan àwọn obìnrin kan sì nílẹ̀ tí wọ́n rẹ̀ nífẹ̀ẹ́ tàbí tí wọ́n kó sọ́wọ́ àwọn tí ń wọ iṣẹ́ ẹ̀kan tó ní sọ mẹ́ sọ wà láì mo wà disappointed ní sísan yẹn lọ fẹ́ o nǹkan ṣe ó lè wà disappointed níjọ́ tí ẹ ń pẹ́kọ̀ wá fẹ́ ṣébí wọn náà yarí ni kódà ìwọ náà ó kùn náà tọ́nà obìnrin lórí àlámọ́ rẹ̀ láti àná nkàlùkù ti sílẹ̀ pa ẹ̀yọ kàn náà ni ẹ̀yọ náà ẹni tó bá sì wà lórí ẹ̀kọ́ Islam náà ni o kí ló pèjẹ́ mọ́ Islam ni àbíṣe o Islam ara ẹ̀sìn náà táwọn èso dá islam náà dàbí islam lẹ́ni yẹn náà kì í torí kọ́ni mẹ́rin gẹ́ táwọn fẹ́ mẹ́ka ahàn ah, islam náà ni wá ṣáàlọ́ tààlà ọlọ́run kò sí àjọ wà náà ni islam náà gbogbo wa ṣáàlọ́ tààlà. aláyè hàn bọ́tà sọ̀rọ̀ pé anẹ́sùlù kéèyàn ó dí ìbímọ inú ọ̀nà àwọn afáàtì wa family planning tá a máa ń ṣe wá wípé síndọ̀rú rọ̀ pé kò sówó ẹkọ́nọ́mì sọ́wọ́ tó ní ní téèyàn fi lè dé ọmọ mẹ́ ọ̀hún àwọn àfáà nílẹ̀ torí kí ni ìtàsílẹ̀ kan nìyẹn kò sí nẹ́sù tó sọ fún wa wípé tó yẹ ẹ̀kọ́ náà bí ọ̀bà fíbọ̀ o ẹ̀dá gbìmọ̀dúró nẹ́sù tá a rí gan tó tó tako ni àbí kí nẹ́sù wí ó ní ẹ̀ ń bẹ̀rù pé kọ́ṣẹ́lẹ̀ ìmìlá ẹ̀ ń bẹ̀rù òsì òò nahnu narzuqukum wa iyyahum àwa gan là ń tọ́jú wọn àtẹ̀yìn gan sẹ́gun nẹ́sù tó tó tako ti ẹ̀kọ́ náà ìdàkejì ń tí làkàyè wá sọ fún wa ní pé dọ̀rù rí ni iná sùn sí kí ni o a sọ pé dọ̀rù rọ̀ èyí tọ̀rọ̀ làkàyè làkàyè hàn má kú fún economic law kankan fún mi Islam tọ̀rọ̀ ń gbé tàbí ní kò sọ dọ̀rù rọ̀ àwọn àfààní kì í ṣe dọ̀rù rọ̀ làkàyè kan ṣùgbọ́n àwọn ọ̀dọ́rọ̀ wo ló wá lè fà á fẹ́ pẹ́ta fẹ́lẹ̀ ògẹ́gẹ́ nìyẹn pé ó dáa fẹ́ pé ok ajẹ́pẹ́ ẹ̀rọ fámìlì tàbí ọkọ̀ àwọn àfa àwa káwọn tó ju ẹ̀kan ni tá a bá mọ̀ yẹ pé iná tàbí tó yẹ kó adúlábàdà zọ́ ní wípé ah, tàṣí ni ló ṣe jẹ wípé obìnrin tí obìnrin wáyé bẹ́ẹ̀ medical report kan wáyé wípé obìnrin pẹ̀lú bí hàlù tó wáyé tó bá lóun fẹ́ go ní ẹni labour tó gbà mí kú jẹ́mọ́ ìmọ̀ ewu bẹ́sì dídá tó àti ẹ̀kọ́ tí ẹ̀sìn nídìí o kí ni násìlù wọn ká mọ́ pa mi ká mọ́ sọmọ́ wàá bì wọ́n wá dọ́kọ̀ dìpọ́tì mẹ́kùrù pọ̀tù wá sọ fún ayé pé tí ẹni ìrọ́lẹ́ tẹ́ ilé bọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀mí ẹ̀ lè bọ́ a dọ́kọ̀ tó sọ̀rọ̀ ìgbà mùsùlùmí tó wá ní èyí tẹ ní oníkà dọ́kọ̀ bú ti máa ń tẹ̀ sọ nǹkan tí ó mẹ́tẹ̀ ní abẹ́ tó wá kọ́mọ̀ bí ọ̀nà méjì mẹ́ta àríkà ó dà pé nínú èrò ọmọ nìyẹn ṣàkà in that way kí ló fẹ́ bọ́ yẹn a bá ní kó lọ sí labor room kí ni ìsáwọ̀ á number two ọ̀ṣáájú ìdí àbí ọ̀ṣáájú bì ọ̀yẹ́ gbòlá fún ẹ̀mí nígbà náà jùlọ sílù so clear sẹ́mi pé ẹ̀mí ẹni yẹn emi obìnrin yẹn ó wà fake so then nọ́mbà tó de ní ẹ̀mí wà nínú ìdẹ́sí wà gbogbo a sì fẹ́ a sì sọ pé kámọ́pà ọmọ náà nẹ́sìlù nìyẹn ṣùgbọ́n ẹ̀mí wà lókè nẹ́sìlù nínú ránkì ọlọ́run na wá sá. nà nẹ́sìlù ìtẹ́sí nìyẹn sọ tubihu al-mahdhurat mọ́tìmọ́mọ́ family plan mọ́tìmọ́mọ́ tẹ́sí wá ń sọ yẹn yóò wá sọ di ẹ̀tọ́ fún wọ́n tó kọ́ dárù lọ́kọ́ dárì ha yóò wá mọ́lódì wọn tẹ́ máa sọ pé sẹ́rí umu ẹ̀ stọ́pù pẹ́ fẹ́ lóyún ní next five years ọ̀ wà ní sọ pé ẹ eh, mọ́lẹ́ nàrà mi ló ten years gẹ́gẹ́ mi ìjọ̀bú ẹ̀ ni ó ti kọjá kọ́ dárù rẹ̀ nìyẹn ẹ wọ́n ti fọ́ ó ti kọjá kọ́dálù pé ok iṣẹ́ ìdíje fún ìtorí pé nǹkan tí wọ́n wù nìkan ọmọ ṣe ń gẹ intensive lẹ́tọ̀ ní tẹ́fẹ́ sí ní ẹ̀rọ àmùfọ́ ọwọ́ ayélujára mo yọ̀ǹda fún ọ torí pé ẹ̀mí ẹ̀ náà ó pàtàkì ṣùgbọ́n mọ̀ wàá kọjá òǹdí wọn ní tí ẹ gbé kalẹ̀ fún olófin yẹn. wà á dẹ́ nẹ́sìlú yẹn tó tún fẹ́ káfíń bá gbẹ̀ náà ni síra àmúṣẹ́ra sí pọ̀ ṣàlọ́ tààrà tọ́yìn kìnìún ẹlẹ́kẹrin alẹ́ akọlù làákàrí إنما فوق من تسمى ربو لا قي وقت جماعة كاكا مون كاكا ثم انصبع دانا قي لامو وناني وتي أبي أقول وتي مدى لا قي لامو أفا هو عمرو بن شعيب عن أبي عن جده جد رياني عبد الله بن عمرو بن عاص جد عمرو بن شعيب قد حديث والحديث مخرج السنن تمام النسائي وفي غيره وصلى الله بني ما أسكر كثيره فقليله حرام ما أسكر كثيره فقليله حرام òun sọ̀rọ̀ ní gbogbo tó bá ti jẹ́ wípé ẹ̀dàkọ̀jẹ́ tó pè ní ìta àwọn tó bá sọ́mi lẹ́kọ̀ọ́ tó bá ti jáde nínú béèrè mo lè mọ́fẹ̀ẹ́ dáhùn rẹ̀ torí àsìkò ti lọ́gẹ̀ àwọn tó fún wa ẹja mẹ́fà múra padà kálítà tó ń tàn wá náà ní ṣáàlá. màá kọ̀rọ̀ kẹsí ìrò fàkọ́jú lu haram gbogbo tó bá jẹ́ wípé tẹ́ ẹ báyìí lè púpọ̀ rẹ̀ báyìí yóò sọ yín dẹ́ntì ẹ̀ ní wákọ̀ pósì mẹ́ẹ̀ ní kẹsàrà yín mọ́ faqaliluhu haramun kékeré rẹ̀ báyìí haramun tí o màsókè àtò abúlé ìbínú ọmọdún náà tó dá sí ó sọ lọ́wọ́ bá ní kullu muskirin haramun kullu muskirin haramun gbogbo tó wájẹ́ pé máa ń jẹ́ kéèyàn òun ìrà báyìí tá a báyìí lè lò haramun ni níbẹ̀ yẹn jàmáà kí ni ẹ̀sìn fẹ́ràn gbogbo mbẹ́ yẹn kẹ́kẹ́ lè fẹ́ràn gbogbo bí ní ẹ̀sìn dáàbò bora káyìpé mọ́ mutí o ṣùgbọ́n fa dọ̀rọ̀rọ̀t tùbí ṣùlùmọ̀dọ̀rọ̀t ìdọ̀rúrí wá lè sọ tí yẹn di ìbáhà fún ní àsìkò mé tọ́lọ̀ bá ń sọ ní kùránì yẹn tí ilẹ̀ dá ẹ̀rọ mi ẹ̀sìn gangan èèyàn sì bu àmàlà sẹ́nu báyìí àmàlà wa dúró ń bí báyìí lọ́fun rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lómi ń jábọ̀ lójú ẹ̀ kúrúkúrú bí ẹ pátá ti pa lórí gankan gbogbo pé wọ́n ta kò sí wọ́ta lẹ́gbẹ̀ẹ́ lágbórí sọ́ta kò sí gankan kò sí tí kò sí gankan nígbà tí ó bu ṣé ọ̀rọ̀ ọ̀nà ìrù mọ́ lóde tẹ́lẹ̀ fẹ́ lọ náà ṣùgbọ́n kásá kásá yà zoom ìgbà <laughs> tí ó mú wọ́n báyìí tí ó bu kọ báyìí ó di ẹmu àbí ọtí adọ̀rọ̀rọ̀ tùbí fún mahdọ̀rọ̀ <laughs> tọ́ọ̀ bàyìí ti lọ sí fún <laughs> ẹ̀mí rẹ̀ ń gbà náà ẹ̀mí sẹ́yìn pé kọ́ ọmọ tí ni ọmọ àfẹ́ làkàì ṣùgbọ́n kọ́ ọmọ sẹ́yìn fún kí nígbà ló lè la ẹ̀mí ẹ̀ lọ ẹ̀mí tí wà lókè kiri o ó gbọ́dọ̀ kí làkàì so ọmọ kọ̀ọ̀kan gbọ́lá fún ẹ̀mí náà ọmọ ìbọ̀jú làkàì lọ dáwà yìí sẹ́tọ́ ọmọ àti sẹ́fà ọ̀rọ̀ ọlọ́ọ̀kan bó ṣe tẹ̀lé àwọn èèyàn tó mọ́ fi lè dàrú ó ti dàrú rẹ̀ nìyẹn kò ní máa jọra mọ́. rahimahullah ulama ana ni káwọn afáwa o bá a kẹ́wọn afáwọ̀ bá a kẹ́wọn afáwọ̀ àwọn tẹ́tù kúnnú bá a foríjì wọn àwọn tẹ́tù láyé wọn bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ láhàúlà wọn kọ́ tẹ̀lé bílá ṣẹ̀wọ́n nínú àwọn tí ó mọ̀ tẹ̀lé pẹ̀lú dáadáa ọwà tó jẹ́ haram ń gbà yẹn ó di ìbá tẹ́tẹ̀ rí ọba mọ̀kọ́ bùkẹ́ rárá ó sàmùlà lọ́sàlẹ̀ ara rẹ̀ báyá padà àti nǹkan tó ń ṣe nǹkan tó pa lórí ọmọ ìgbà àtúntò ti tèmọ́kùnrin báyìí ó ń ti dára o wọ́n ti kọ́ dàrú bí kọ́ dàrí ha òun díwọ́ kí ló nídìí tí àmùlà tó hàn lọ́fun tí ó fi já wọlé tó fi dára àfi à ń lo nídìí kọ́ má kọjá ń lo nídìí kọ́ bọ́ sínú ọkùnrin tó bá ilé lé ó ti dára wájú ọlọ́run. káwa fojú wò wípé tábìlà bá hàn ní ọ̀nà fún ẹ tó bá ti rárí lè mọ̀ta kí omi bí gẹ́gẹ́ bí lè nídìí ọ̀pọ̀ ọ̀tọ̀ gẹ́gẹ́ méjì nígbà tí ìpín kìrìyìn náà tó báyìí. ala ayi hal bó jẹ́ kọ́mìnà tó lè náà ni tukọ́ darú tukọ́ darí à jẹ́mọ́ tukọ́ darú mi rárá tukọ́ darí à òun dí wọn tí a mà láyé ní ìdí náà ni òfò. Allahu sọ̀rọ̀ àmọ́ ìdọ̀tí. Àlẹ́ akílù torí wípé ọtí ilé àfẹ́tìlákàyè haram ni ṣùgbọ́n tí hajj bá dáa ó lò níwọ̀n ba nǹkan tó nídìí masala wa dé alhamdulilah zara de kila ẹnìkan alóhùn ṣe o kò sí wàhálà mọ́ o gbogbo àwọn àgbo bàtà ní amẹ́lòjó ní o káwọn fẹ́ mu káwọn fẹ́ mu káwọn fẹ́ mu gbó àgbogbo àti pé sítáàfù sítáàfù ní ẹfí mẹ́kì dọ̀rọ̀rọ̀ rẹ ni pé èèyàn sáré tó bẹ́ẹ̀ wọn máa dọ̀rọ̀ tó kọ́dà kọ́dà rí ha síbẹ̀ ẹ̀kọ́ àbíkọ́ yìí náà bẹ ní. Naam. Ọfẹ́ jọ. Ah, ah. Kọ̀pá ọmọ náà Allahumma salli ala Muhammadin wa sallam. Naam. Jama'a. Jama'a. A wà ibi mẹ́sàn-án láti wá sáré mú kankan lọ́pọ̀ kajáde. Ká tó wá pé nǹkan jẹ́ bẹ̀rù rọ̀. Tí ó wà á sọ màdúrù di ìbáhà fún wa. Ìtẹ́síkáwé tó sọ di ẹ̀tọ́ fún wa. Kó tó wá rí pé àmọ̀ sọ pé àfi òǹdè èdè pé òdiwọ̀n rẹ̀ yẹn nǹkan méjì kan bẹ tá a di lára pẹ̀lú rọ̀ àtọ̀ sí pé nọ́ọ̀sù gbé wa nǹkan kan méjì mẹ́mẹ́ méjèèjì yẹn tá a bá tí ì rí lára nǹkan tá à ń pè lálórí gbẹ̀yìn báyìí lọ rèé ṣe ó lọ rèé fojú rẹ̀ jẹ haramu ni o. ìpàdà ìbéèrè mi bèrè ní ìsìn àwọn àtúbèrè nígbà máa sọ nọ́tọ̀ ẹ̀ tán kí n pàdà kọ̀kọ́ àwọn àfáà ni kó jẹ́ wípé n tá a pè lálórí yẹn n tó jẹ́ dọ̀rọ̀ yẹn ṣe kí ni o kò lè pọ̀ pẹ̀lú kí o pẹ̀lú nǹkan tó jẹ́ ìwọ̀ yẹn lásìkò yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni wípé káwọ̀ alàlì yaqin káwọ̀ lórí àmọ̀dájú pé tá a bá ilé lo kinní yìí tó jẹ́ nǹkan ìwọ̀ yìí yóò mú wàhálà tó ń bẹ fún wa yóò mú kó fún wa nínú àmàtà mú wàhálà ẹ̀kẹ́ tọrọ fún téèyàn bá mu omi yóò sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ lómi kankan wá fẹ́ lò yẹ àkọ́kọ́ náà nígbà yẹn torí pé àròbí kankan mẹ́ ọdíṣẹ́ lọ́wọ́ àwọn fòfin dùn yìí pé tá a bá rí nǹkan mi tó yẹ pé ònìkan ló wà available at that time tá kọ́díṣẹ́ máa tó ní pé sì mọ̀ lábẹ́dájú wípé yóò mú nira dọ̀rúrọ̀ yẹn kó kékeré yóò mú kó fò so ó lọ pẹ̀lú example àkọ́kọ́ yẹn fọ́ ìdá ìyẹn fọ́ ìdá méjèèjì láti máa rò wípé àkọ́kọ́ kó dé pé dọ̀rúrọ̀ yẹn kò lè kó àyàfin pẹ̀lú nǹkan tàfẹ́ lò tó jẹ́ nǹkan màṣúdóró tó jẹ́ ìwọ̀ yìí ó sì jẹ́ yípa àmàmà dájú pé kiri yóò múnira ẹ̀kọ́ jẹ̀má àpàtì bílẹ̀ tàbí lẹ́ẹ̀kan yìí pé lábẹ́ pé là ń sọ́ra káyì ṣé ọtí ó dídí ń ta lè lò mọ̀ pé aníbà ó sì rẹwà tòrúrọ̀ kọ̀dẹ̀ ni ẹ tó lè fẹ́sọ̀ fà pé àgbo bàkán bẹ ẹmu lè yẹ fi mọ́ ẹgbó so lè ṣe kí ló ló fi dé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ́sálà kan bẹ ti má lọ sọ́dọ̀ àwọn obìnrin mọ́sálà yẹn àwọn àfáàgbà mi wọ́n kàn mọ̀ sọ̀rọ̀ ìdọ̀rọ̀ tó bí màá dọ̀rọ̀ ẹ̀ tó ti pé àwọn kankan bẹ̀dẹ̀ pé ẹ̀ tí èyí bá sọ ìbùlẹ̀ nínú kọ́ mọ̀ dá sí kọ́ mọ̀ sọ fún ayé pé ná tí mi gbọ́ yìí ni wípé obìnrin náà mi ì faramọ́ kí obìnrin ó fọdọ̀ sí wọn lápòjúwe ni o ẹ̀ pé ó ní àyàfi sá tí rẹ̀ bá le ó ní àyàfi tí rẹ̀ bá le irú ìntọ́ sọ yẹn ó ti kí bọ́bọ́ ra ìlọ́ra náà dọ̀rọ̀ tó bí dọ̀rúrọ̀ pé sẹ́rùn ẹ̀ lé yẹn sọ́wọ́ àlọ́dúnú ẹ̀sìn nípa wípé ṣé tí wọn bá nǹkan tí irun tó lè yìí ṣé kò sí nǹkan míì tẹ́sẹ̀kiri o tẹ́sẹ̀ lò tó bá jẹ́ pé tó bá kọ́ ọ̀dàbẹ̀sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí ṣe tá a sọ yìí o tó bá jẹ́ pé ìyẹn lọ́dà ṣé atúmọ̀ mọ̀dájú pé tẹ́lẹ̀ bá ti wá lo eléyìí ìròyìn ọ̀rọ̀ tí ọ̀sẹ̀ kò tó lè padà lé pẹ̀lú dìrì nẹ́fṣọ̀ṣẹ́ ìlú wa tẹ̀síwọ́tì jẹ̀mọ́ àwọn àfáàfin wa ní téèyàn bá sáré ààrẹ dòrò lóòótọ́ ṣé wàá fún yàn lágbo yìí pé ẹ lọ rí gbọ́ àgbo yìí pẹ̀lú tírítírí àkọ́kọ́ náà èèyàn ò nílò haramu ni ẹgbẹ́ ilé ẹ̀yà fàṣẹ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ padà kalẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní dìní wípé ọtí Assalamu alaikum ẹgbẹ́ sáré sọ lẹ́nu. ok. La yẹn máa súnmọ́ wájú àyè wà wá káwọn bàbá àgbára wa kọjá láàrin ọlá nígbà tí lọ. a bá lo ọtí fún ibà tí ibà ò lè lọ jẹ̀bẹ́rà amálà ńkọ́ tí ó lọ tínú kò sí fún bà wátẹ̀mù ńkọ́ bàbá ní omi ẹ̀mí yógún àbá omi ọsàn wẹ́rẹ́ àbómi ògì omi dùn níbẹ̀ ìwọ̀n dùn kọta sí lẹ́yìn tí pàà ń ṣiṣẹ́ adáhùn sí ẹ̀dùn kọta àjẹ́ ti kàlẹ̀ ó ti kọ́kọ́ bí kọ̀nìṣẹ́ ọmọ wáwò wípé àfìgbàtà àbà tó rí nǹkan míì tó lè sáàfùn dáwẹ̀ ojú ọkọ ojú ẹ̀kejì tó ń jẹ́ pé kọ́mùrò lè lọ́mẹ̀ ó ní wípé sáàtì ẹ̀wà máa lè kí nìpín tá a bá wá lo àgbo tá a fọtí pò yìí gan para àwọ̀ yá oògùn tá a dákọ̀ yìí gan tá a bá lò gan ṣé hásìmọ́ ní kára àwọ̀ yá ni ẹni tó kú ṣe fi ṣe òfin tọ́jú ni náà kára ó yá kìí ṣe nǹkan tó wà hásìmọ́ ló fi jẹ́ pé kó o sì kọ́ mọ́ lóògùn nǹkan kò sí omi ní òní wàhálà kódà ó tún lè jẹ́ oore fún ọ nínú àdéhùn àbáyé láyé sọ̀rọ̀ kún tó yàrá ọ̀lẹ́yàtàwọ́n wọ́n yóò bí ìtàwọn kẹlú tí wọ́n ní ẹ̀rọ gbé bẹ́ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ pé èmi ò ní lóògùn tèmi ńgbọ́n bá lára àbíọ́yà rẹ̀ lóyà. tọ́ bá tọ́ bá sì lọ rògùn tó ń sàpàlà sàmọ́ jẹ tó ń ṣe kẹ̀kẹ̀kẹ̀ o tí ì kóònù sílámù náà nìwọ̀n náà ńgbọ́n bá tààrà lóyà náà ní oṣù kiri o ni ó yà paratamọ́ kan náà ló forí fífọ́ ńjẹ́ ni ẹ sì lólólólò kò ní lọ ní kọ́ndíṣẹ́ máa tó fi wọ́n pé àmàmọ̀dájú pé nílò ọtí ò sẹ́kìdì o yóò jára ya àwọn àfáà ní gbogbo iléegbẹ ẹ̀rí ìtàlẹ̀ níyà nìyẹn ẹ̀rí pé excuses la kan wá hadith ẹ̀rí padà wà wá bí láti ti mọ́mà bí yálà mọ́mù kọ́ni gbàdé ìdè wa bọ̀ allah kan gbàdé ìtàkàrà wípé amsa sọ yí pé inna allah lam yaj'al shifa'akum fima harrama alaykum ọlọ́run ọba tiẹ̀ ti padà wá sọ fún mi gẹ́gẹ́ ní ò tó máa jẹ́ pé torí pé ń wá ìwòsàn ni dọ̀rọ̀tù bí màdúrọ́jù kò ní lọ́nú ẹ̀ ń wò jẹ́ pé ó padà sí kọ́ńṣẹ́ pé kò sáwọ́dà ju pé àlàáfíà ọ̀tọ̀ yín nǹkan ó ti ìdán ọtí gbígbó àgbo gbígbó àgbo kìí sa pé lápá rẹ̀ ń ṣe wá kìí ṣe tẹ́sí kiri o tó fọwọ́ o ní ìkánú àwọn òun náà mutí ni o ti wà dàlámù gẹ́ ló wá rò pé ìyẹn ah, ah, ọmọlúwàbí kan wọ̀rọ̀ mọ́sílẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ akílù náà wà ọ̀rọ̀ làkàyè là ń sọ wọ́n fi kọ̀wọ̀rọ̀ mọ́sílẹ̀ ló fi wá ń sọ ọ̀rọ̀ kan pé rọ̀ ayé tó lẹ́kọ́ múrọ̀ mọ́síláhà tán wà fi ha rọ̀ ayé tó lẹ́kọ́ múrọ̀ mọ́síláhà tán wà fi ha maqabihu maqabihu. Naam. تفضح الرجل الكريم مقابح تفضح الرجل الكريم مقابح يفضح الرجل الكريم أنا والله أشربها حياتي فلا والله أشربها حياتي ولا أشفي بها أبدا سقيما ولا أشفي بها أبدا سقيما ولا أشفي بها أبدا ولا جماعة يسر لك بوا مريه يودو من نقو pírípí ó padà ń tún tàà sóyìí onírọ̀ àìtó lẹ́kọ́ mọ́rọ̀ rọ̀ àìtó lẹ́kọ́ mọ́rọ̀ mọ́síláhàtàn wà fíyàn الخمر مصلحة وفيها رأيت الخمر مصلحة وفيها مقابح مقابح يفضع رجل الكريم مقابح يفضح الرجل الكريم onífàlá wà lọ́ọ̀ì aṣírọ́bù ha hayati Fàlá wà ń lọ ìyàṣọ́rọ̀bùwà àyàtí. Ọlọ́run kò ti hálùkọ́ àwọn ọkùnrin lò ní ẹjá àwọn ọkùnrin kújọ bẹ̀rẹ̀ àbí. Ẹjá àwọn ọkùnrin lè wí. Fàlá wà ń lọ ìyàṣọ́rọ̀bùwà àyàtí. Fàlá wà ń lọ ìyàṣọ́rọ̀bùwà Wàlá àṣìfé bí ha مستقيما ولا شديد أبدا سقيما رأيت الخمر مصلحة وفيها مقابح يفضح رجل الكريم مقابح يفضح رجل الكريم رأيت الخمر afa ni ṣe n gba aṣọ kóòtù wà lójà ìdí tẹ́tẹ̀rẹ̀ ọlọ́tí ni kó lẹ́yìn tó tó mú ọtí ìmọ̀kẹ́sẹ̀ sí ó kọ̀ọ̀tà fi wá sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ ẹ̀yìtò lè kọ́mọ́rọ̀ ẹ̀ ó ní mo ti farabalẹ̀ wọ ọtí dáadáa mo wá rí ń bẹ̀ yìí pé. mọ̀síláhà táwọn wà fi hàn. wọ́n ní mọ̀síláhà ń bẹ̀ náà ìwọ́n tó mẹ́sàn-án kẹ́ ìbàdẹ́ àwọn ohun títẹ̀ wà láwọn kìnnìkan fáwọn èèyàn wọ́n tún mọ́ mùsà tírà kan wà tí wọ́n pè ní alẹ́kọ́mùrù àti ìwòsàn mú ní yẹn so wọ́n fi sọ àwọn benefits tẹ́lẹ̀ rí nípa kẹ́ẹ̀lú ọtí lẹ́tọ̀ ìwòsàn àfáà ní kí n tó ń sọ fún wa àwa náà mọ̀ rọ àìtúlẹ̀ khamra maslahatan wà fiha. rọ àìtúlẹ̀ khamra maslahatan wà fiha. mo rí ọtí bẹ́ẹ̀ mo rí dáadáa mo sì ní maslaha عقوبتهم بأنبهناء مقبح يفضح الرجل الكريم مقبح يفضح الرجل الكريم بأنبهناء مقبح يفضح الرجل الكريم مقابح يفضح الرجل الكريم إنسان بن موتي مقابح أو انكتن يكون أو انكيريكو موتي يفضح الرجل الكريم tí ó sọ ẹni abì láwùjọ tí wàá sọ dẹni tí ò jẹ wà ní síjúmọ́ kọ́ wa máa bọ́gọ́tà káàkiri kí ẹ máa bọ́gọ́tà kọ́ máa bì jẹ́bẹ̀ kílẹ̀ tí wá dábòbò lẹ́lẹ́kẹrin màkọ́bíhù yẹ́fúdọ̀ òrọ́jò lálẹ́kẹrí máa màkọ́bíhù yẹ́fúdọ̀ òrọ́jò والله أشربها حياتي ولا والله أشربها حياتي ولا شفي بها أبدا سقيما ولا شفي ثيابا سقيما onífàlà wàllá èmi tó rí mo fọ́rọ̀ búra náà ṣọ́rọ̀bù ha àyà ti yìí nífẹ̀ẹ́ mẹ́nu ẹnu mi kan wọ́n tí báyìí tí fi kú láyé. fàlà wàllá ṣọ́rọ̀bù ha àyà ti. èmi tẹ́ ìní mọ tí ń gbà tí ń bá ń bẹ wàlá àṣìfin bì ha àbàdà sàkímà. wàlá àṣìfin bì ha àbàdà sàkímà. wàlá àṣìfin bì ha àbàdà sàkímà. ìtàfẹ́ lórí kẹrin ṣáà ìdúró nínú. wàlá àṣìfin biha abadan sàkímẹ̀ lẹ́ilẹ́ ìṣìrè ìní fi wo ẹnìkan táàrẹ̀ ẹ̀sẹ̀ ìní fọ́tí ìwòsàn yẹni wípé lẹ́ilẹ́ ẹ̀sẹ̀ orí ọ̀ndá fún mi o làlùrí ipá rẹ̀ ẹ̀sẹ̀ yẹn kí máa fẹ́ mú kí àgbo kò sí inú ẹ̀sìn tèmi tèmi sí ìyọ̀n wà rẹ̀ akílù nípa ìǹkẹ́lẹ̀ <laughs> kan tí yóò tó fi wà wádìí insha Allah ta'ala tẹ́lẹ̀ wò wípé àníìdòwò abáníìdòwò jama àbárí fi ní ìsọ́fẹ́ máa sọ pé ẹmú owó kíníkàwá mú kíníkàwá ní owó tá màá dá sẹ́ǹpẹ́ owó náà yóò tà filẹ̀ bí a fi pépà lẹ̀ kọ́dà bẹ́ẹ̀ náà tí àti wọn ò nígbà wọ́n ni sáàzẹ̀ owó ní kẹ́ mú wá owó ọ̀rọ̀ owó ń ti bẹ́ẹ̀ ìsìláàmù ó fi àwọn dòrọ́tì kalẹ̀ fún wa nínú táwọn ọmọ kò dọ̀rọ̀ rọ́ọ̀tì lẹ̀rọ ajé àmọ́ àṣìkàn kan afẹ́ tọmọ afẹ́sìn kankan mọ́ lọ sí ọ̀dà kọ̀ wá ṣiṣẹ́ awọ aríṣẹ́ nílé iṣẹ́ rìbá aríṣẹ́ nílé iṣẹ́ bíúrì sídọ̀kan pé kí n lọ mọ ṣiṣẹ́ báńkì kí n mọ ṣiṣẹ́ bíúrì kí kódà bàbá nínú àwọn afẹ́sìn wọ́n mú àpèjúwe kéèyàn mọ iṣẹ́ ní hòtẹ́ẹ̀lì ní Nàìjíríà contest ṣá pé hòtẹ́ẹ̀lì ibi tí ti ń mọtí tí ti ń yàpọ̀ ọlọ́run tí ti ń o àwọn náà sọ pé àṣìṣe o dọ̀rúrí ni o jẹ́ bá wà pa àti ibi kọ́ ìdùn méjì nípa dọ̀rọ̀rọ̀ yìí pé àkọ́kọ́ náà kó jẹ́ yìí pé kí ní tá a fẹ́ fi ṣe dọ̀rọ̀rọ̀ kò sọ́tà lẹ́dí fún jẹ̀mọ́ ṣé skul gbogbo primary school yẹn ti close ẹ̀ ní ìrìjà ẹ̀fún kéèmọ̀ mẹ́fún tíjà seven thousand lóṣù wọ́n ti close ẹ̀ kò sí skul mọ́ ó sì wà bí ok kí tún ni iṣẹ́ tó tún wà tó sì tẹ́yìn pa ìtìmọ́ rí ṣe lágbo tíṣà náà fóun kọ olùkọ́ wọ́n ti close gbogbo sọ́ọ̀bù ajínigbé ti wo gbogbo agbolé náà kéèmọ̀ sẹ́nu níta yẹn kọ́ ta kọ́ máa mẹ́kẹ̀ẹ́ kọ́ recharge your card kíníkan ṣé owó ti ní kéèmọ̀ àwọn tó mọ̀ ṣẹ́tíríkẹ́ wọ́n ti gbogbo oko ajé òjìlọ o ti lọ gbogbo ilẹ̀kùn fáàmù pa kọ́lọ́mọ sẹ́gìtà ńkọ́ kọ́lọ́mọ sẹ́gìtà ọ̀dà kárìbù wọ́n ti tilẹ̀kùn alábàárò ní bóríjà ah jẹ́bọ́rọ̀ kìámẹ́ ní kí kí ni láàrin lọ albani alẹ́ iṣẹ́ ṣe ẹ́ kí á sọ ń ń sọ kọ́ yẹ o ṣùgbọ́n sáà sọ ni pé káríkì àmọ́ sáà mọ̀ bá àgọ́ bó tẹ̀ fún bàbá náà wàrà padà wọn padà ti sọ́ọ̀bù pa o ìmọ̀ òde wọn ráyè mọ̀ bí ọ̀rọ̀ ìmọ̀sọ̀rí nìyẹn tó bá dé àyè kan tọ́lú ní bá débi kan kò ní ráyè nǹkan mímọ̀ jù mọ̀ yìí náà lọ ọlọ́run ti wá fi sàdáwò fún gbẹ tí bá ń bẹ láwù àyíká rẹ̀ jọ náà nù hmm. gbogbo máa jẹ́ tí bá ń bẹ láyìíká tọ́lú ní mi lásìkò tí ìmọ̀ ti jẹ́ pé ó ti ṣàgbọ́nà rẹ̀ kò jù ráyè sí nǹkan mímọ̀ gbogbo ẹ ti bẹ láyìíká ìjọ náà ó ti di àdáwò fún wọn àdáwò wo ni pé bóò lẹ́sẹ̀ mugu tọ́lámọ́rí rẹ̀ tí òfin lọ jẹ haram tó bá ń jẹ haram náà yóò kàn ẹ̀sìn tìyìn náà tó pòlò mẹ́kọ̀ọ́ ẹlẹ́sìn afọ́sùn náà wà dóde nígbàtí tó ti mẹ̀ pé ẹ̀yin súnà súnà náà nàìjíríà wò owó kò ní yọwọ́ kàdà gẹ́fà fáàlù súnà kò yẹ kódà wọ́n lẹ́kùn yọ pé ọ̀tà ń jọ́ mi ká máa sọ dágúrí tó ta ó náà òfin ẹni tó tẹ̀ nígbé súnà ti wà òfin káwọn ọmọ gbowó kọ́ ọmọ gan o ó ti di ọ̀nà míì ala ayi hal ọlọ́run jáde mọ́jà gbajà mọ́jà gbajà mọ́ dọ̀tà rẹ o ọjọ́ kan sọ rẹ o mo sì ṣe wá náà ní bó ti bá àwọn tí ń bẹ láwùká wa owó dúkìá tí wọ́n ní alimẹ́lù dúkìá wa tẹ́ni kakójọ tó bá àwọn kọ̀ndíṣàn pé ṣọ́ọ̀bù àfọ́sàfẹ́tìfù kò sí kó tó wá ní bíra káwà tó pẹ́ pé ẹjọ́ ẹmọ́sùn kẹ́mẹ́rin kẹ́mi náà ní mẹ́ni o àlùlé jẹ́kẹ́mi náà lọ́gbàṣẹ́ báńkì o mọ́sọ̀fọ́ rẹ̀ pé ní kẹ́mi làlórí kọ́ torí pé kò bá òfin dọ̀rúrọ̀ mu. ọ̀dà tó bá tó wá sọ pé ó bá mu káti akàfẹ́ gbà sọ́nàmù jàdà níyà kálíbà rí ẹ̀ kálíbà rí ìyànjà ni o káti ẹ̀ wà á gbẹ̀yìn pé orí bẹ́ẹ̀ ọ̀dà nọ́mbà tù nǹkan àbí tí ẹ̀kọ́ káàsì nọ́mbà tù so kọ́tọ́rọ̀ bí kọ́tọ́rọ̀ yà ń kọ́ ń gbọ́ gbowó oṣù first tẹ́ ẹ bí ninety thousand first month ó ti mọ ìsọ báńkì tó tún mọ ní service ó ti ṣe báńkì iṣẹ́ àlámù ó tún wá ní service sẹ́fẹ̀sì yẹn ṣe kọ́dárù wọn bá káṣí ẹ̀ pé dọ̀rọ̀ rọ̀ ó sì màdúrù ní ẹ̀tọ́ fún ọ ṣé ó tún ní kọ́ ọmọdé sẹ́fẹ̀sì bẹ́ẹ̀ sẹ́ni tani kó mutí lẹ́ẹ̀kan tani kó tún bú àpò. ńlọ fún mi yìí pé haramu ló ń jẹ ní pàdépàpàtà gbogbo ń tẹ́sí gbé wáré tó pé dọ̀rọ̀ rọ̀ fún wa àkọ́kọ́ dọ̀rọ̀ rọ̀ kò sáyè làkàyìn bẹ́ẹ̀ intẹ́sí bá pè lọ́rù dínà dọ̀rúrí àtàkùrọ̀kọ̀ àwọn dọ̀wábìtù tó àwọn àfáàfìdè tẹ́fìdè tẹ́fìdè abẹ́lọ́njọ́ jáde kó lè kó sànú wa o dọ̀rúrọ́t tó bí fìlì màdùrọ́t lóòótọ́ ni o kọ́ ìdá wa o dọ̀rọ̀rọ̀ tó bẹ́ẹ̀ màdọ̀rọ̀ wọ́n tó kọ́ darú lè kọ́ darí ha ṣùgbọ́n tẹ́ ń pè dọ̀rọ̀ rí ní kí mi àti ẹjọ́ rí máa o má pẹ̀lú ara rẹ pé ní tẹ̀sí dọ̀rọ̀ rí má pẹ̀lú dọ̀rọ̀ rí o ní tẹ́ má pẹ̀lú dọ̀rọ̀ rí wọ́n sọ má mú ẹ̀sìn lé fáwọn yẹn pé ní sọ dọ̀rọ̀ torí pé ìnà dínà yóò sọ̀rọ̀ tasọ̀rọ̀ ẹ̀ka yìí pé ẹ̀sìn wáyé ìrọ̀rùn ni wàlán gbogbo ń tẹ́sí súnà gbogbo yẹn ti kàfàrọ̀ tẹ̀ kẹ̀kẹ̀ báwọn kẹ́ yẹn yóò padà ẹ̀yin gẹ́ náà lẹ́ padà jáde inú ẹ̀sìn gbọ̀báyá amúsùn àsìkò ṣùgbọ́n bí àsìkò ṣe lè gbà mọ́ ni so dọ̀rọ̀dọ̀tì náà ni inú tùbí màdúrọ̀tì ọ̀tọ̀kọ́dàrú kọ́dàrú yà kọ́dàrú tí a ṣùgbọ́n àmọ́ náà ni abi hada nattafi ala الله على محمد وعلى آله وصحبه وسلم تسلم مزيد هذا والسلام عليكم ورحمة الله وبركاته